kò pọ́ sípò o ti ẹ̀ pọ́ sípò ẹ wẹ wẹ wẹ ẹ má bá mi pàfọ́ọ̀mù gbogbo rọ́bìṣì yìí mi ò gbọ́ payá o ẹ wò gbàtẹ́ máa ṣe gbogbo ẹ̀ nínú ilé ẹ sọ fún mi pé kò sówó kankan lọ́wọ́ yín ẹ ẹ fún mi lówó mi. ẹ o láti fún mi lówó kan ní problem as you can see i'm a gentleman láti fún yín kó lówó kan ní problem ẹ kò fún mi lákàtúntì nọ́mbà yín kì í ṣe transfer fún yín sins. ẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jàre ẹ wo mi ò kí ń gba transfer cash ni mo máa ń gbà cash ni mo máa ń gbà ẹ tẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi tajọ wá sí bíbà yìí mo fẹ́ lọ rí nsàlẹ̀ so mi ò dẹ̀ lè fẹ́yìn nìkan lẹ̀ bíbà yìí kẹ́ má lọ gbọ̀n ìkùlé sálọ ẹ yá. mi ò ṣolè náà. èmi náà mọ̀ pé kì í ṣolè. Ah, ah. take it easy now. Ah, eh. o sàrò abeg you get pos for that place. olóòótọ́ wà bí. o ṣe fún mi. ó yá ó yá atm. kí ló ń ṣẹlẹ̀ bí. ẹ eh, mo ní pos ẹ mú wá. there is a mix up somewhere. níbo kí ló ṣẹlẹ̀. ó dàbí pé atm tí mo mú wá ilé ìkóso ń bẹ èkejì yẹn wà ń bẹ mo gbàgbé. Ah, mo kú ọ mo gbé so you no get money. ọkú olórí burúkú nìyí o ó dà pé ẹ ti ya wèrè ó kéé ẹni sùúrù atm tó wà nù ẹ̀ ẹ̀ mú yẹn dání èyí tí owó wà sínú ẹ̀ lẹ mú dání ẹ̀ dẹ̀ wá gbólóṣó olórí burúkú ni kò lè ní dáa fún yín. ewu lè pè. ẹ ti ya wèrè olóṣì òṣò fúrí. tó bá rí bí news àti ṣe pé ṣe yàlà yòlò ó wẹ̀ tẹ̀ mẹ́ta. ẹ ẹ mọ̀ ọ́ tó máa ṣẹlẹ̀ báyìí ẹ máa gbé fóònù mi sílẹ̀. no no no worry bring your phone abeg bring your phone. Eh. mo gbé mo kú mo kú yourself no be do your lashes now ah. olórí burúkú ni ẹ ti ya wèrè. ẹ ti ya wèrè ẹ mẹ́rin tó bá yín ń pò ẹ ti ṣé mo pé àjọ tálàǹgbà ti ṣe press up kò ní stroke rí ẹ̀yin ti ṣe press up lókè ẹ wá fẹ́ ní stroke ìsàlẹ̀ olórí burúkú kò dẹ̀ ní da fún yín kò ní yẹ yín olóṣèlú oṣòfúrì ni ẹ. you don craze. ṣé lè jọ girlfriend yẹ. Ah. ok ọtí ṣe ń lẹ́sìn lè. irú tí ìlà yìí máa ń ní wọn ní sars. Ah irú sí la máa ń lọ́lọ́pàá. lórí burúkú ọkọ tó ń bọ̀ àfẹ́ olóṣì idiot ni ẹ bó ṣe rí fine boy without nothing. Um, yeah, yeah. Okay, okay. Oh. Uh, Down, baby. Mika, condom tá a máa lò lélẹ̀ because mi kì ṣe flesh to flesh. Condom. Um, but unfortunately, I am not here for sex. Yes. Um, mo kọ̀ fẹ́ kémi àti ẹ kakọjọ wa all day then all night. Nothing more. Wà pẹ̀lú ẹ̀ báwo? Tí mo ná ah, bad market. Tí mo láwọn customers wẹ̀ kí n attend sí. So o kò wá waste time níbí báyìí lásán ni. Um, Ṣorí, mo understand ẹ. Kò ń ṣe bad market. I'm definitely gonna pay you. Are you for real? Yes. So just name your price. Màá dẹ̀ fún Are you for real? Yes. Tell to me, pọ̀ sọ́pá ní ṣe What Wọ́n náà ṣé kò wọ ẹ̀jẹ̀ ni? Um, ó kúkú wù but I can still do that some other time. Kí la fẹ́ máa ṣe báyìí? Ṣáko máa son. Yum, Ali Majest and probably Ali Alekodu. How about that? Okay, fine. Mm-hmm. Ẹ pẹ̀lẹ́ o yes ma'am. ṣe wa ókè. àwa ókè ma. tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ pọ̀ tara yín ṣe gbọ́ ẹ feel free alright. so kí lorúkọ tiẹ̀. orúkọ tèmi ni Nikki ṣùgbọ́n àwọn tó mọ̀ mí dáadáa máa ń pè mí ní Nikki Carl torí mo Nikki. Nikki Carl. Oh, yes. <laughs> ó fi hàn mí dáadáa shake it ọmọ <laughs> dáadáa you got it. <laughs> Uh, pretty girl, how are you? I'm fine. Kí lorúkọ tiẹ̀? I'm Cynthia, but they call me Orente. Cynthia, ó ń sọ Yorùbá ni? Ọmọ ni mi. Ọmọ ibo. Okay, kini selling point tiẹ̀? Ah, ò ṣe ọmọ mi. Bíntín ni. Ẹ okay, What are my customers there? All right, ẹ pẹ̀lẹ́. Yes, ma'am. So ẹ lọ síbẹ̀ yẹn kẹ́ lọ jókòó I'll send for you later, eh? ẹ lọ jó dèmí ń bẹ ẹ sorry wọn new intakes wọn tí mo ṣe fẹ́ gbà wọn lẹ́yìn tíwájú yẹn ti ẹ̀ heavy dáadáa. but sis a sọ fún yín pé i need new comers now ṣojú tàwa ti hold ni àwọn ò tí kúrò ní market now rárá business gbọ́dọ̀ máa grow sí ni ṣe fẹ́ káwọn customers máa dé bí kò máa rí the same thing lójoojúmọ́ kò ní da bẹ́ẹ̀ náà. wọn ò sọ pé ó sún àwọn náà. ṣé o mọ̀ pé spices ládùn ayé ṣé o understand mo mọ nǹkan tó ń ṣe ẹ o ti ń jowú ń jowú saiscolia yẹn torí ìwọ náà saiscolia má wọrí ẹ máa make sure pé olúkálùkù fọwọ́ mú customers. ẹ ẹ ṣáà jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní senior o. ah mi senior ṣé senior wà ní olóṣè mo ti gbọ́ ẹ ọmọ Táyọ̀ mo ní gist kan tí mo fẹ́ fún ẹ. Hmm. ẹ sista mo fẹ́ sọ fún ẹ̀yin náà bọ̀ ẹ bísì ẹ̀ ń bá àwọn client yín sọ̀rọ̀ gbà yẹn ẹ ní pé kí ló ṣẹlẹ̀ o. yá mi something kí ló ṣẹlẹ̀. <laughs> olórí ibú bọ̀bọ̀ kan báyìí máa ní ó bá wa o ó gbé mi àṣẹ everything lòun láìkì mi àkíní kan mọ́ dùn gbogbo ẹ̀ àdẹ̀ ṣe gbogbo kíní tá à ń sọ yìí ah, bọ̀bọ̀ o mo ti fẹ́ máa lọ wá fún mi ní owó o ó bá ní ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó kan tó wà lọ́wọ́ òun lòun fi san owó tẹ́ pé òun tẹ̀wọ́n pé òun mú cash púpọ̀ dání ẹ kí la máa ṣe sọ̀rọ̀ tèmi. àwọn ò kíní kan bọ̀ òun ní atm ó ní ah, ah, máa wọrí mo kàn pé karo ni mo pé yẹn máa ń gbé pos. bá ní karo ẹ̀bẹ̀ ẹ̀gọ́ ayá mi ní pos ẹ̀ mo fẹ́ fi pọ̀ owó o bọ̀bọ̀ bá mẹ́tì ẹ̀ jáde ẹ ní pé kí ló ṣẹlẹ̀. kí ló wá ṣẹlẹ̀ <laughs> àṣebọ̀bọ̀ yìí ò ní fifty kọ́bọ̀ nínú àkáǹtì ẹ̀ atm ẹ̀ ò pọ̀ náà dà ó kàn decline ní tó ṣe not approved. àwọn olórí burúkú ni kí ló wá ṣe fún. sista mi ẹ trust mi níṣẹ́ ni mo bu wèrè láṣọ mo ní níbí bẹ́ẹ̀ máa gba owó mi because mi ò kàn lè wá ṣoṣo free fún wèrè kan kò possible àwọn ọlọ́pàá dé bá wa ń bẹ̀ ni o. ojú òsè mi wọn train ẹ o tiẹ training. bẹ́ẹ̀ ni ọlọ́pàá ló tó sẹ́ẹ̀tù ẹ̀. ó yẹ kó fi bíléèdì ya gbogbo ẹkùn ẹ̀ kó ya wẹ́lẹ́wẹ́lẹ́ kó kó fún kó máa kó jẹ ibo ló ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ah, ó ya wèrè ni. mọ́tayọ̀ báwo ni runs ti tiẹ̀. Ah. big six in fact mo enjoy trip mi gan. Mm-hmm. in fact èmi gangan ló yẹ kó máa pè ní good luck. ẹ lè believe nǹkan tó ṣẹlẹ̀ ẹ lè believe pé bọ̀bọ̀ yẹn kò fọ́ ọkọ mi rárá rárá ìgbà tí mo fẹ́ máa kúrò lọ́dọ̀ ẹ̀ láàárọ̀ yìí ó ka fifty k fún mi. omi nẹ àsìkò tí ẹ tẹ́ni tí kò ṣe kankan just like that omi ìpè kò fọwọ́ kàn ẹ̀. kò fọwọ́ kàn mi rárá. Ah, ah, ah. eh, eh, eh, ẹyin girls ẹ wọ́n máa happen now. ẹ wo sis kò kí n ṣe pẹ̀mí nìkan ni mò notice o everybody ló notice nípa girl yìí now kí ló ṣẹlẹ̀ gangan eléyìí adéwá ni ọmọ táyọ̀ ló ń ìyẹn náà adéwá ni ọmọ táyọ̀ ló ń ẹ wo sis ẹ ká ètè wá nǹkan ṣe sí o ẹ ètè wá nǹkan sí kó tó bẹ́yìn yọ o. ẹ̀yin girls ẹ calm down hmm? ẹ ṣe sùúrù ṣé rí lóòótọ́ tá a ní ká wò kò sí nǹkan tó special lára gẹ́ràn yẹn náà. kò sí nǹkan tó wà lára ẹ̀ tí ò sí lára wa àmọ́ kíní kan mo fẹ́ kẹ́ mọ̀ dájú o ọmọ yẹn lè ní luck ó kò lè ní good luck ṣó yẹ yín. sis to sis luck bíi báwo lọ́ọ̀gbì ìbáwò ẹ wo pọ́p Simi, good luck Jonathan ló ń pè wọ́n èmi gan láti kékeré lucky girl ló máa ń pè mí ah ẹ wá ní good luck ọmọ ah una sì dé go jàre luck bíi ti báwò. ẹ wo sis ọmọ yẹn ń ṣoògùn ní ẹwọ wá ṣé àfààní ní ẹwọ wá náà ọmọ yẹn ń ṣoògùn ní sẹ. oògùn kí ni ẹ wo ọmọ yẹn kò ń ṣoògùn nìkan ló ń ṣe o tàbá wà díẹ̀ dáadáa ọmọ yẹn ti di babaláwo tàbá wà túnṣe dísàlẹ̀ kókó ọmọ yẹn ọmọ yẹn máa ní strine. Ah, ah, kí ló dé ṣóhun nìkan ni ẹ wo sista ọmọ yẹn ń lo kádàrà wa o. ó ń lo ẹ farabalẹ̀. Hmm? gbogbo nǹkan tẹ sọ pátápátá ni mo gbọ́ àmọ́ mo fẹ́ kẹ́ ṣe kíní fún mi o ẹ fún mi ní just two days péré kí fi ṣèwádìí tó bá wá jẹ́ lóòótọ́ ni pé ọmọ yẹn ń ṣe gbogbo nǹkan tẹ kalẹ̀ ah agbádùn <laughs> mi tó. ẹ ṣáà mọ̀ wípé èmi ni tíṣà ẹ̀ ìyálàjà ẹ̀ ni mo jẹ́ kò dẹ̀ sí bí ọmọdé ṣe máa mọ̀wé ju tíṣà ẹ̀ lọ bẹ́ẹ̀ ni tó bá fi lè wà guilty of nǹkan tẹ́ sọ yìí màá díù pẹ̀lú ẹ̀ gidi gan-an ni màá wá lé kúrò lára ẹ̀ náà. na so na so e go be. àyàn ọgàn ó bẹ́tà ó bẹ́tà kẹ́ lè kúrò lílé yẹn gògó ló ṣú ọ̀jù. ìyẹn tẹ̀jẹ̀ kọ́kàn mi balẹ̀. okay, wait. Let, let me just ask you something for the last time again. Ṣèyí fún mi. Mi ò sọ pé kó má lọ tó bá fẹ́ lọ mi ní kó má fi mi lẹ̀ since tó ti jẹ́ pé nǹkan tó tó wọ̀nyí ni but at least jẹ́ kí n mọ nǹkan tí mo ṣe náà. Jẹ́ kí n mọ nǹkan tí mo ṣe sọ́dà máa lè sọ pé sorry please. Aladesi, you see this marriage, I am done. Ṣé o ti gbọ́? Nǹkan tí mò ń sọ fún ẹ látàárọ̀ ni pé mi ò ṣe mọ́ a ní mo ṣe mo ṣe wàhálà wa bẹ́ẹ̀ ni. ọlọ má ṣe ronú kọba fún mi you know i love you. don't touch me don't touch me ah. tó bá tún fọwọ́ kàn má má pariwo lé ẹ gbogbo àwọn aládùúgbò wọn máa pélé ẹ lórí i know you won't like that. ṣe é fún mi ṣe é fún mi. Aviv ọ̀rọ̀ kan ti wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí you've not been yourself as in mo mọ̀ pé nǹkan ń gbé ẹ lọ́kàn bí ìgbà tó jẹ́ pé òun ronú èmi àti ẹ ti ń ṣọ̀rẹ́ ń sìn ilẹ̀ ti ta sí for a very long time mo dẹ̀ mú ẹ dáadáa pé o kì í fi nǹkan kan pamọ́ fún mi but these days you've been secretive to me i don't know what's wrong mo rò pé àbí torí ìyàwó ẹ tó ṣẹ̀ṣẹ̀ fi ẹ lẹ̀ òun ló jẹ́ kó máa wà múdì báyìí. àbí challenges tó nínú àwọn relationship ẹ òun ló jẹ́ kó máa ronú. bẹ́ẹ̀ mi ò tí ì conclude torí mi ì tí ì rí ẹ òun ló jẹ́ kí wá báyìí báyìí anything that is happening to you mo fẹ́ kó open up fún mi tell me. ọ̀rẹ́ ṣé kò tó kí n rò ni hmm? ṣé kò tó kí n rò tí mo ṣe wọ̀nyí sí fine mo mọ̀ pé kò ń ṣe ta ìlówó lọ́wọ́ àbí ta ìjẹyàn láyé ṣùgbọ́n obìnrin tá à ń sọ̀rọ̀ ń pa yìí nǹkan tó wà very very important nínú ilé ayé ọmọkùnrin ni. obìnrin ẹlẹ́kẹ̀lẹ́ òlélẹ̀ tó máa fi mílẹ̀ sí àbúrò ilé ìlà àkọ́kọ́ ilé ìlẹ̀ ni ó tún máa ti lọ bíi mẹ́rin márùn-ún sí i. how long ni mo fẹ́ ṣe gbogbo ilé ìdá so mo ṣe pé mò ń ronú jàre ó kọ̀ owó èmi dáhùn náà ni. ọ̀rẹ́ tí bá lọ́rọ̀ tó sọ òye mi irọ́ ni mo pa but I want you to know something there is a man for every woman and there is a woman for every man obìnrin fi ẹlẹ̀ lẹ́ni ìyàwó ẹ̀ kọ́ ẹlẹ̀ ìyẹn ò mean pé that is the end of the world you have to move on jẹ́ kí n jẹ́ kí n kọ̀kọ́ yíyẹ sórí ìjákulẹ̀ tó ní lọ́rọ̀ obìnrin tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ lárábìnrin yẹn kò ní fi ẹlẹ̀ o ó máa dúró tiẹ̀ mo lè rántí ọ̀rọ̀ àwọn àgbà tó sọ pé láàrin ọdún kan o lè pàdé obìnrin mẹ́wàá tó jẹ́ pé o ò lè rí kan mú ṣayá ń bẹ̀ àmọ́ láàrin oṣù kan o lè pàdé obìnrin méjì tó jẹ́ pé o lè fi ṣaya ọ̀rẹ́ mi mi ò fẹ́ kó ronú kankan o nítorí pé ìrọ̀rùn gí tiẹ̀ òun ni ìrọ̀rùn ẹyẹ tèmi náà. ọ̀rẹ́ so nǹkan tó ń try láti sọ ni pé àti tó fi mílẹ̀ last àtàwọn tó ti ń fi mílẹ̀ látẹ̀yìnwá kò tí ì síyàwó mi nù. exactly. <laughs> jẹ́jẹ́ wa ni ìyàwó mi fẹ́ dé o nítorí pé kò ń ṣe pé mò ń kéré sí o ojoojúmọ́ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ lèèyàn ń dàgbà sí time is going kò yẹ kó lè yẹ ò lè understand jàre. ọ̀rẹ́ èmi ti jẹ́ ká kúrò lórí yẹn kí ló fẹ́ mú jàre lé kí n ṣe alálejò. náà sórí ìrọ̀rùn yìí tiẹ̀ òun ni ìrọ̀rùn ẹ̀jẹ̀ pé. ìwọ máa wọrí ọlọ́run àṣẹ gbogbo ẹni rọrùn fún wa jẹ́ kí n wọ nǹkan tó lè mú nílé ọ̀rẹ́ wo I don't want to talk about it again. o ò ní gbọ́ nǹkan tí mo ń sọ náà. mo kàn fẹ́ sọ̀rọ̀ pa ìdí jàre mọ́. ewu ni gbogbo pálapàla ìgàn kí ló ń ṣẹlẹ̀ gangan tó rọrùn yóò fẹ́ wá yé mi kí ló ṣẹlẹ̀ tó fi di pé mo ní láti máa lé yín mú káàkiri kẹ́ wá san rẹ́ǹtì yín. ẹ wo big sis ẹ máa ní sùúrù ni o ẹ máa ní sùúrù mo broke kò sówó kankan lọ́wọ́ mi. o ṣe máa ní kò sówó kankan lọ́wọ́ ẹ̀. kò sówó lọ́wọ́ mi. ṣé bí bí mo jókòó sí bí mo wà tó máa ń jáde tó lọ fún pààrọ̀ ọṣọ frí ló ń ṣe ni. ẹ ọ ok o Becky kí ló dé tó ṣe sí san rẹ́ǹtì ẹ̀. sisto no bar for my hand no kishi I broke. o ò lè broke bó tiẹ̀ broke kò kàn mí ah, ah. ṣé ibà ìjọ charity home lójú ẹ ni. àbọ̀ mọ̀ kó máa san rent ẹ ni. we wí We look at the way you're talking to me on ń bá mi sọ̀rọ̀ with attitude ṣé wàá all right ṣá. mo ò fún yín latitude iṣẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láre náà. kí ló ń ṣẹlẹ̀ láre náà. ọmọ Táyọ̀ ni bẹ́ẹ̀ni o. ẹ wo ọmọ táwọn ti wá gbogbo ògùn everybody tán eléyìí máa dé ọmọ táwọn lọ máa mú ọmọ táwọn lọ máa mú kò yẹ ká àtọ̀ wá pa kò yẹ ká rówó kò yẹ ká rẹ́ anything. ẹ wo sísẹ má bínú a lè rówó lè san. ẹ̀yin ò lè rówó lè san. abẹ́tà kẹ́kọ́ sì kẹ́kọ́ rí burúkú kúrò ní hòtẹ́ẹ̀lì ewu ń gbogbo pálapàla gan. Ah, ah, ṣé ẹ mọ̀ wípé ojú mi làwọn olóòtẹ́yìn tì tí wọ́n fi léyìn jáde kúrò nínú yàrá látọjọ́ ọjọ́ ẹ̀. ẹ ṣé wọ́n ń béèyàn kó wá ṣiṣẹ́ aṣẹ́wó ni kí lẹ fẹ́ kí n sọ fún ẹni tó Tapa tábàdẹ̀ máa wí tàìmì ẹni wọ́n gbogbo ògo yín wọ́n gbogbo ògo yín ewúrẹ́ gbogbo wèrè gan ògo òfowó lẹ́ni gan ibo lẹ́yìn gan kò ògo yín sí ṣẹ́ṣá síta ni ààrẹ fi kó àǹkà tó fi rí kó wo ẹ ẹ wo abẹ́tà kẹtẹ̀tẹ̀ lé ògo yín mú níbi tó bá wà torí wípé tó bá di ìrọ̀lẹ́ ọ̀la tí ẹ bá fi lè sanwó yàrá yín máa fi ọlọ́pàá máa fi kó gbogbo gágárà yín máa fi kó dànù síta ẹ̀yin rádaràda ṣẹ́wó lásán lásán. ṣó ṣó ti wá tó yẹn ni. ṣó ti tó bẹ́ẹ̀ yẹn ni. o tún sọ̀rọ̀. Are you not done talking? Orí yín burú jàtijàti. Àwọn ògògò go ògòless people. Ó ṣàmọ̀ wípé èmi ni mo já ẹ sí gbogbo level tí à ń tọ́ ẹ. Gbogbo nǹkan tó lè the command mọ̀ ń pata. pátápátá ni mo fi hàn ẹ́. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀dẹ̀ ló mọ̀ ẹ́. So ó wá ní kinní kan mo fe ko ṣe fún mi. In fact, ó ní nǹkan mo fe tọrọ lọ́wọ́ inú mi á dẹ̀ dùn tó bá lè sọ fún mi hmm? mi ṣáà lè gba nǹkan tí lọ́wọ́ ẹ̀. of course big sis. torí tó bá jẹ́ èmi náà màá ṣe fún ẹ. sórí ọ̀nà tó ń gbà tó fi jẹ́ wípé ìwọ nìkan ló mọ̀ ṣe láàrin wa mo fẹ́ kó já èmi náà sí. ọgbọ́n tó dá sí ibi tó lọ everything tó lò pátápátá mo fẹ́ kó sọ fún mi fọnà yẹn hùn mí mo fẹ́ mọ̀. <laughs> big mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mi ò ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kankan àfi ọlọ́run nìkan. yes. Ọmọ́táyọ̀. James wo ṣe gan mo really appreciate kúkú ṣe pé inú èmi náà ń dùn tí mo ṣe ń jókòó sílé nígbà tí mo mọ̀ pé àwọn mates mi wà school tó ń receive lectures but economy Nigeria ń sìn yìí education has become extremely expensive. mo mọ́ condition wa owó ní tòun ò bá sílé kí nǹkan má ṣe gbèrò kankan lẹ́yìn òun. òótọ́ ló sọ. when there is no money there is nothing i can do but with time i know things will change. ọ̀rọ̀ ló sọ yẹn o nǹkan tó ṣẹlẹ̀ ni pé everywhere nínà nǹkan tí mo kàn mọ́ ni pé láìpẹ́ things ma better in Nigeria that way. àmín àmín oṣègùn mo really appreciate thank you so much. ìgbà tá a rí ẹ́ school ní day one day two ah, mo kàn mọ̀ pé ah, ó yẹ kí n wá wú ẹ̀ ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan fact ó ti sú mi as in ó ti sú mi i'm so bored mo kàn máa things ma change things ma change My wọlé job. You should really appreciate I don't want aràn àlọ́. thank you so Take much. bá mi kẹ́ everybody Okay. So I'm gonna pé màá pè é. àbójú mi. Auntie me! Auntie me! okay. I'm fine, look at you! Auntie me! <laughs> Tó sì báwo ni? I'm fine. Ṣé wa okay? Àwùjọ ti ń tọgọ òbí girl ti dé o. Ẹyin náà tún tóbi. Èso <laughs> fún ọ pé ń bọ̀. Ọ̀rẹ́ fún yín ní surprise visit Mommy will be so short. Mm. Come in. Mommy! Mommy! My sister is here! Auntie me! Báwo sure okay. Oh, right. You can go. Hey. Báwo ni ọkọ mi? Ah, ó dẹ̀ di tíratíra kí ló dé? Ìgbà tí mo ti ń gbọ́ wọn àbúrò tó ti jọ pátápátá mo sọ pé kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ mi ò fún mi láyé ìgbòho. Ó má dẹ̀ ga o. Ẹ jókòó. Mo bèrè má tún mi ṣe fáì. Suzuki so big. Àgbọràn òde Tata hmm. box. Oh. Kí ló dé? Ah ah ó ti pẹ́ jù tó tó wá yọjú sí wa. mọ́mì ẹ ṣáà má bínú sí mi mi ì tún nípa wá yọjú sí yín next time iṣẹ́ mi ni ò fún mi láyè. Hmm. mò ń bọ̀ wá ọlọ́run lọ̀rọ̀ títí kó bóyá ló máa yá lógún ọdún last time bóyá sọ fún mi pé máa wá náà kọ́ nìyẹn tó wà. mọ́mì I promise I'm giving you my word. Ah, àǹtí mi she's looking so radiant. oh thank ah, you. Ah, chatterbox. pẹ̀lẹ́ jàre ọmọọlá ètò wa wà yìí sìn wàá lò tọ́sẹ̀ kan pẹ̀lú wa o. àmọ́ mi mi lè lo tọ́sẹ̀ kan o mo kàn fẹ́ fara nù yín léèní tó bá ti dàárọ̀ la máa jí lọ. ṣé wàá fara nù wá nìyẹn. mummy that's enough aunt mi mo ní lots of gist fún yín mummy mm-hmm. has done lot of things. for real she has been giving me body eating. Mm-hmm. ọmọ táyà àṣàkẹ́ ọkọ mi o ṣe owó tó fún mi o owó yẹn gan bọ́ sí gẹ́ngẹ́ tó. Mm-hmm àbúrò á lè resume school ó ṣe ọkọ mi. kò tọ́pẹ́ mọ́. wo iná ò ní tán owó ẹ̀. àmín mọ́. ó máa máa lówó kó owó ni iṣẹ́ ó máa máa lọ déédéé ni àmọ́ olówó orí mi hmm. má wàá gbàgbé ọmọ ẹni tí wọ́n ń ṣe o má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ṣàánú mi o jọ̀ọ́ nítorí ọlọ́run ṣùgbọ́n pé àtìgbà tí bàbá yín ti kú èmi náà ni mo ti ń rìn yín látọjọ́ yìí má dojú tì mí o ṣó ti gbọ́ always remember to pray ṣó ti gbọ́. yes ma ẹ wo mo ṣe àǹtí mi say i really appreciate you ṣé tẹ̀ rí ọ̀rọ̀ owó sukùl mi tẹ́kọ̀ bá mi mú kúrò bẹ́ẹ̀ iná ah, ẹ mú bó ṣe dùn mọ́ mi inú tó god will bless you for us you will not lack thank you so much ma. <laughs> you welcome abúlé yaladura. mọ́mí ẹ jẹ́ kí n tètè máa lọ mo tún ní pẹ́ wá wòye. Hmm, promise promise. promise. <laughs> mother and daughter you have to hug me too. ah ah tí mo ṣe lè sorry. mama ń kọ́ I'm ọmọ Táyọ̀ ṣá owó jẹ́ máa Hey, if na you dey wait for omo you go tey here o because she don't go do paro. O tẹ́ mi lọ́rùn màá dúró de ọmọtayọ yìí náà ni. Ah. ìbílẹ̀ lélẹ̀ ìṣá ó ga o ẹ̀yin èèyàn kí ló tó ń pẹ́ kàn máa ń lójú ẹ̀ kí fi ń ríran jọ sọ fún mi náà kí ló wà lára ọmọtayọ tí kò sí lára èmi wo mi látòkè délẹ̀ kí lọmọtayọ mi ò ní babe ah, má stress rẹ má dóde ọmọ Táyọ̀ àwọn ah, hmm, orí tiẹ̀. ẹ wo jọ́kọ́ kan ẹ̀ balẹ̀ fọkàn balẹ̀ tó bá ti rí mi o gbogbo àwọn ọmọ tó ń wo yẹn ọbẹ̀ ẹja ni wọ́n wọ́n pẹ́ jí náà wọ́n dà mí jẹ́ ní gbogbo wọn wà kò dẹ̀ sí ètò jáde nínú wọn tí mo gbowó mi lórí ẹ̀ ọkọ̀ òwe tí wọ́n láì kó mọ kó jẹ́ ká mọ nǹkan tá à ń sọ ti yẹ. kò sí problem. all right wàá ṣe wàá ṣe àmọ́ ló kúnlẹ̀ ẹ̀gbọ́n. àwọn ọmọ ló kúnlẹ̀ so mú ètò bá fẹ́. kò sínú wọn. gentle guy i can see you looking good. thank you. mo dẹ̀ mọ̀ pé mo máa láìka ọmọ dúdú torí ìwọ náà dúdú ó ṣe wá wà lọ́kì pé èyí ni bonanza day mi màá fún ẹ jẹ màá dẹ̀ reduce owó ẹ. Ah, ah. ó fọ́nì so ọṣẹ torí pé ó ti dúdú nsọ ti bí pé wọn ló máa mú wo bọ̀bọ̀ lẹ́pa lèmi mo ti mọ̀ pé lẹ́pa ló máa láì máa ṣeré fún ẹ máa gbé ẹ sáyé wo jẹ́ ká máa lọ báyìí ká waste time. <laughs> kò sí bí báyìí. ọ̀rà ah, ah, ah, ọ ti yé mi wo wọ́ṣẹ́ tó ń wọ yìí. iṣẹ́ federal government ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń jáde máa fún ẹ lọ́mọ ilé wọn kan tó máa ṣe wákọ̀ fọwọ́ síṣẹ́ ẹ̀ nítorí pé ó gbéra gan o ti ń sọ̀rọ̀ jù sẹ́ kò sí lára wọn ah, kò sí lára wọn sẹ́. àwọn ọmọ jẹ́ ọmọ ó má jẹ́ ọmọ ó kórè délé lélẹ́yìí àbí ok àwọn ọmọ mi sì kù ṣé kí n kó wọn wọlé sí. àwọn ọmọ inú ayé lélẹ́yìí àwọn ọmọ májèkáyẹ bàjẹ́ rèé àwọn ọmọ tó ń tọ́jú ayé gangan lélẹ́yìí mo fẹ́ kó fún ẹ. because mi ò mọ ẹni tó ń sọ gangan nu wọn. ọmọ Táyọ̀. ọ̀ọ̀ ọ̀ọ̀ ègé ìwọ tó jókòó iná ọmọ Táyọ̀ ìwọ náà ọmọ Táyọ̀. Oh no, this is total rubbish. Ah, rubbish, ah, rubbish. Ọláyọ̀ ṣọlọ́rí méjì. Bàbá rubbish. Àwọn yóò bá nà ó. Kí ló ṣe àwọn George? Ìwọ náà ọmọ táwọn. Ẹ wo, ó yẹ kárí kàdózò o, ah, torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ rárá. Èmi ò fi hàn pé yẹ kárí kàdózò. Nǹkan tèmi kàn fi ò ní wípé bóyá kí everybody ká túnra mú ká package ara wa. Because I don't think, I don't know. What are you saying? kátó kí package a ní láti rí because òun ló fún lady in upper hand a ní láti come on ẹ wo èmi ò ṣáà ríro ṣá anyway. Ah. èmi ríro. how far are you ah, ah, báwo ni. um hello àwọn guy kan wà bẹ́ẹ̀ tó ń dúró díẹ̀ látàárọ̀. ọ̀ọ̀ oh, oh. guy àbáwọn guys àwọn guys kan dúró dè mí. àwọn méjèèjì ti pè mí lórí fóònù so na so e go dey be. ó ga o. Ah, ah, mi ò lè tẹ̀ ìkẹ́ mọ́ o. What's up? I dey come. Okay. Lai, what's up? Lẹ́mí. Ọkùnrin dá mi dọ́là tẹ́kan yẹn. Mo sáré lọ síbì kan ni. Ọ̀fà kí ló wà nílẹ̀? Wàsó wà nílẹ̀ báyìí. Wàsó. Ó ń gbóná. I dey come. guy afọ àkìló wà nílẹ̀. seventy. seventy. wà pẹ̀lú hundred. hundred. mo they go i go see you later. Ah, ah, ah. ṣé fún ẹ ní sùúrù. kí má parọ́ mo gbádùn ẹ̀ gidi gan as in ó gbéra gidi gan as in ó enjoy ẹ̀ gidi gan ṣòro gba àwọn levels tó gbé mi lọ lórí bed mi ò ever believe kò lè gbé mi débẹ̀ honestly èyí ló wá jẹ́ kí n conclude pé ọ̀gá tó kọ́ ẹ̀ṣẹ̀ ó mọṣẹ́ jùlọ. really yeah. <laughs> o oh, ní choice o ní láti gbádùn ẹ̀ ni tó rọ́ọ̀ká wà ń ṣe àtẹ̀mọ́ṣẹ́ ni. mind you mo ń ṣiṣẹ́ fún owó tó san ni àti pé iṣẹ́ tó fi ká wa ni pé tó bá ṣe sanwó sí bẹ́ẹ̀ ni ká ṣe ṣeré sí. Mm-hmm. ṣòro mi ò dispute yẹn but all the same mo ṣe ń hámà lórí same point mi mi ò fẹ́ mọ ibi tó ti kọ́ṣẹ́ o mi ò fẹ́ dì mọ́ ẹni tó kọ́ ẹṣẹ́ àmọ́ mo ṣọ́jọ́ ga ẹ lọ. really. yes. <laughs> baby. Um, ṣé wàá rí títí owó tó sọ yẹn ìyẹn ló kéré jù ní orí ọlọ́run any amount tó bá ti fẹ́ just name your price máa dẹ́sán mm-hmm. fún ẹ tèmi kàn ní pé anywhere tó bá wà, mi ò fẹ́ mọ whoever tó lè wà pẹ̀lú. Tí n bá ti pè ẹ́, kó wá dá mi lóhùn. Mo kàn notice pé anytime tí bá ti wà pẹ̀lú ẹ̀, mo máa always wà comfortable. Èyí ló wá jẹ́ kí n conclude pé ó dà pé style mi àti ẹ fẹ́ bá mu. <laughs> Thanks so much. Don't mention. Jẹ́ ká sáré ṣe kò sí. Ah, kò sí wàhálà. Ó ń gbá lára tèmi náà. Fẹ́mi, mo ti fẹ́ máa lọ. Oh um èmi náà ti set actually but ọ̀rẹ́ mi tí mò ń dúró de mi bá ní kí n gbé ẹdán náà. so but okay. Um, don't worry um, gba ilé kò fi kún yìí tí mo fún ẹ lánàá. ìkẹyìn hmm. ṣé ó ti wá sí fún mi yóò ti wá pọ̀ jù báyìí. come on baby nothing is too much for you as a matter of fact màá fẹ́ kí wàá mi send account number ẹ nísìn mo kàn lè jí lọ́jọ́ kankan ni ok mo feel láti fún bébí mi nǹkan i will just forward it to you. thank you so much. You're tiring. Don't mention. Jackie, sorry for forward ẹ̀ e, kí tó gbàgbé. Okay. <laughs> tí máa ń rówó mo máa ni rẹ́rìn-ín ní mi máa ń yàtọ̀ Ah <laughs> ah. big sis we. wọ́n ní ọmọ tó bá kówó wálé nìyẹn máa ìwọ náà dẹ̀ mọ̀ wípé gbogbo gbà ni máa ń yìn torí gbogbo gbà ló máa ń kówó wálé ó yàtọ̀ sáwọn kan àmọ́ kinní kan ni òye mi ṣe bó ti sanwó wíìkì. then twenty thousand lélẹ̀ ṣé o fẹ́ san advance lówó next week ni. big sis owó recharge card ni ṣe mọ̀ mi mọ̀ mo ṣe fi máa fún yín lówó anyhow. ọmọ Táyọ̀ owó recharge card twenty thousand fún mi. Yes, big sis. O ṣé my darling. O ṣé mo dúpẹ́. O lè máa wò pé bóyá twenty thousand naira kéré fún big sis o. Lóòótọ́ kì í ṣe pé bóyá ó pọnà títí but I appreciate it. Eh? Torí wípé ó fi hàn pé tó bá ní wàá ṣe jù báyìí lọ. Ọmọ ológo yẹ lucky girl. Eh? Káre ọmọ lucky girl. You welcome big sis. ah Peter ṣé ṣọ́ọ̀pù hòtẹ́ẹ̀lì lè máa wà òkè fún wa láti sùn ṣá ṣé rúùmù wọn dà ń bì. Aládé sórí hòtẹ́ẹ̀lì yìí tí mo gbé ẹ e wá yìí sórí nígbà tí mo travel the last time yẹn tí mo wá sínú ìlú yìí mm. hòtẹ́ẹ̀lì yìí ni mo dé sí mm. má jẹ́ kí n parọ́ tán yẹn mo enjoy ara mi gidi gan sórí service wọn bí báyìí ó fast secondly rooms wọn wà very very conducive mm. àti pé hospitality wọn. Mm o ò lè compare pẹ̀lú ibi tá a ti ń bọ̀ o sórí tá a bá wá sí bíbá ibà ṣe dé yìí hmm. mo wà very sure pé a máa gbádùn ara wa títí a máa fi kúrò ní bíbá yìí. ìwọ náà ṣàrí hours tá a ti fi drive so kò ní make sense kí n kọ lọ sùn hotel kan tó máa di nǹkan tó ń paná lóru or something nǹkan tí mo ṣe ń béèrè dáadáa nìyẹn. kò lè rí bẹ́ẹ̀ ń bí mo lè fọwọ́ sọ̀yà fún un iná wọn twenty four hours ni hmm. àti wípé mi ti mú ní ká wá sí bíbá yìí èmi ló yé o hmm. sórí tá a bá ṣe ń dẹ́sẹ̀ bọ́lẹ̀ inú mọ́tò báyìí wà ti rí ìdí tí mo ṣe ní káwá really. yes. <laughs> mi lè wé tí ń gbà yẹn. mi tí mò ń sọ nǹkan mo mọ̀ nǹkan tí mò ń sọ náà. má bọ̀ jàre wọ́n jókòó tiẹ̀ ẹ bọ́lá bá jókòó tiẹ̀ ah, ẹ kí n jókòó wá ẹ àwọn jókòó. kí ni mo sọ fún ẹ. ibi yìí ò bá dùn for real. mo ní ibi ìbàyò a máa gbádùn ẹ gidi gan. kò bá dùn rárá tọ. wàá gbádùn ara ẹ o. hello waiter. hello. orí ìgbà tí mo sọ fún ẹ pa sáfìsì wọn. ọ̀rẹ́ lọ́sẹ̀ kẹsẹ̀ lọ́mọ ti dé ẹ ká sọ. aṣọ alright. mẹ́ńtà. Um, lẹ ní. Eh, kò sí nǹkan tán ní kó tó bá fẹ́ ní kẹsàn. ṣùgbọ́n nǹkan tó so ah. anything tá a bá fẹ́ lẹ ní. mẹ́ńtà. sọ fún àtọ́jọ́ pé bí la ṣe máa sun mi ìbá ní kákọ̀ fi ẹni kí n bẹ̀rẹ̀ kó yẹ. mi ò nídàá ti béèrè bóyá ẹni ẹni kẹ́hìn lọ kó mi jí wa. ẹ tó tutù dáadáa ni ah ibi yóò bá lọ tọ at least ẹ̀kan lápò wọn tọ́ dẹ̀dá wa lọ. ìgbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí ni mo sọ fún ẹ. Ah, ah, ibi ibi mo mọ̀ kọ́ tí mò ń sọ. bàbá mi sẹ wà pọ a sẹbi tí wà òkè. afa brada brada. ẹkú afẹrẹ yìí. ẹlẹ wàrà jàre. wípé ẹsẹ débi o ti rà o jí ebi bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ abẹ́rẹ́ tí wàá bèrè. ah no kò lè first time tèmi ṣe máa wá síbi ni oh. ó possible bóyá ọ̀rẹ́ mi lẹ́rìí. Uh, actually èmi ti wá síbi rí lẹ́yìn. Eh, eh, ẹ ẹ mi sọ̀rọ̀ ìpínlẹ̀ wọlé yẹn ojú yẹn lú familiar. mo kàn ní wàá polówó fún yín ni o àwọn ọmọ ẹja àbùkù tán yẹn ẹ ṣe ń ṣe fàájì káwọn náà máa fọwọ́ra yín láyà bíbá ilé nǹkan ti ń ṣẹlẹ̀ ẹni àbáyé ṣe ń bí nìyẹn. ẹ ẹ ya ṣàwọn láàrin ajé ló mú ni pẹkọrọ lọkọ wọn wá já yọ. máa mú sí wọn ẹni mo ṣètò bó ṣe wà ní ọ. kíkún wọlé ah, lọ́wọ́ kan ẹ máa rọ́wọ́ mi. just one minute one minute. ọ̀rọ̀ tó máa sọ ó máa ti ń fẹ́ ṣe kẹ́. ṣọ́rí nǹkan tí mo sọ fún ẹ ń gbà bíbá ẹ̀ ah. ó wà ń lẹ̀ gidi kan ni i no like am o. i no like am abeg wetin you no like i ah, no dey tell me say you no like am o kí ni gbogbo yẹn wo Cardozo ṣo mọ nǹkan mo ní ibi tí mò ń lọ as in mo ní appointment níta tó bá ti jẹ́ pé bad market tó fẹ́ lọ gbé wá bá wa jẹ́ kí n rọra padà. babe chill now ṣáwọn pé Cardozo lè fún wa ló fi mi trust ẹ now. why you talk like that. i know i know i no wan hear that kind thing. èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi trust Cardozo kò lè fún wa lófo. Eh, eh. àwọn guys yẹn wọ́n gbowó dání bí mo ṣe rí wọn yẹn. wọ́n fojú ẹ̀rọ owó sọ fún ẹ náà mi ò lè fún ẹ ló fún ẹ. bàbá mi ó káwọn ọmọ yẹn dé mo sọ fún yín náà ó yá kẹfẹ ọmọ eleven years old tó sì mọ ọmú lẹ́nu mọ́ mi ẹ máa ń já wọn gbà. àwọn tẹ̀wọ̀n yẹn làdígà ló ń gbà ọmọ ẹ wà champions league ẹ lè play game ẹ o ẹ máa láìkẹ. báwo lẹ ìfẹ́ sí mẹ́ta àbí méjì èmi wà nílé kò sí tí mo lè ṣe nu gbogbo um, èmi ò tẹ̀ like joint album bọ́ bẹ́ẹ̀ bá yẹ fẹ́ sí ṣá máa gbà bẹ́ẹ̀ torí owó ni kókó. really? Yeah kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sí tí kò rọ èmi lọ́rùn. ẹ̀ẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah, ah, ah, eh, ní sùúrù ṣẹ́fẹ́ mi làlejò ń bí. kí ló ṣe wọ́n. ẹ má bínú ọjà wà nìyẹn ìgbà ẹ́fíta kọ́lọ̀ jama wà eh. ọmọ oríta nìyẹn ọmọ kò bínú kò bínú rárá bínú kẹ. Ah, ok uh, because tí mo ṣe ń wò ó dàbí pé ẹni tí mi máa fẹ́ mú mi yìí o sáwọn náà tún ti bínú ni. àwọn náà tún ti bínú ni. Ah, eh, eh, ẹ wá ẹ wá. ní kẹ má wọrí ara yín ọjà àwọn òòtà ni ọmọ tó jà ń tà wàrà wàrú. champions league ló wà. ó oh, ti ẹni bí a ti oh, sọ̀rọ̀. tí paracetamol ò bá ta ìyàn ní kálábùkù má ta àwọn méjèèjì tọ́dẹ̀ bínú lọ ẹ̀kọ́ yẹ kọ́ bínú lọ torí ọ̀rẹ́ mi sọ pé òun mi lè ṣé àwo bàbá wọn máa wá sùn lébi èmi ò ṣáà lè sùn lébi náà. máa láì láti yàtọ̀ sí pé kájọ wà máa tún gba nọ́mbà ẹ̀ máa fẹ́ mọ̀ ẹ̀ dáadáa. ó kí ẹ kú oríire bàbá tó bá lè jẹ ẹ pè ok God bless you bàbá. God bless you too eh, God bless you. hello. what's the name. my name is Omotayo. Ọmọtayọ̀ ah, yàtọ̀ sí pé àjọ máa wà ní alẹ́ yìí ó máa tún wù mí kí mi àti ẹ̀ múra dáadáa jù báyìí lọ yes. <laughs> Hello, Alade. Mo ok. Ah, Mo ti pe nọ́mbà ẹ tẹ́lẹ̀ látàárọ̀ òògùn iṣẹ́ kò sí. Mo sáré charge fún mi níbi kan ni. ok bò báwo la báwo ló ṣe fẹ́ kárí rà. Ah, ọwọ́ ẹlẹ́wà mo kàn fẹ́ mọ̀ bàtà free ní ṣó free lọ́la àbí lọ́tún àkànní láti sọ̀rọ̀ tó wà fẹ́ rí ìmọ̀tàn. ẹ mo free lọ́la. Okay, okay. Alright, you too. <laughs> ọmọ Táyọ̀ aṣóòtọ́ lòwe àwọn Yorùbá tí wọ́n ní ọjọ́ kì í pẹ́ kó má di àfàìmọ́ká ọjọ́ náà rí bí àná tí mo dẹnu fẹ́ kọ́ ẹ hmm. ọmọ Táyọ̀ máa fi mí ṣakọ díẹ̀ o àṣé iná ilé òun lẹ́ranko ẹ̀ máa padà yá lásán ìwọ náà wà lélẹ̀ nínú ààfin mi aládé ọmọ Jayọ̀lá. àbí o kọ́lọ́run jẹ́ ká bára wa kalẹ̀. ọlọ́run máa tiẹ̀ jẹ́ ká bára wa kalẹ̀ nítorí pé ọlọ́run ọba tèmi tí mò ń sìn kò kí ń ṣèkà ọlọ́run tó ti ní kémi àti ẹ̀mọ́ra ó ti mọ̀ pé ó di dandan ká bára wa kalẹ̀ àdúrà ayọ̀ kan ṣọta máa gbà ni pé ká bára wa kalẹ̀ nínú àlàáfíà nínú owó nínú ayọ̀ àti ìdùnnú. àmín tí wọ́n bá ṣáà ti fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé níwọ̀n bàgbà tí ajá ẹ̀ bá ti para sídìí ibi ẹ̀. kí ni mo tún wá tọ́lọ́run ṣe fún mi pẹ̀lú ilé ọlá tí mo wà yìí àpadà síbú kọ́lọ́run má jẹ́ kí n sùn rẹ̀. ò ní rí lágbára ọlọ́run ọba. ṣọwárí níwọ̀n bàgbà tó ti ń fẹ́ mi aládé ọmọ jayọlá. má jẹ́ kó mọ̀ pé èrò ọ̀ràn tó ń lọ lọ́nà èrò tó ń rìn lọ́tún àbí tí wọ́n ń rìn lósìbọ̀ ṣùgbọ́n tó jẹ́ páàrin ọ̀nà ni wọ́n ti ń rìn. àwọn ló máa ń kọ́kọ́ rí àgbàdo tó bá kún. Hmm. bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí yorùbá ṣe máa ń pòwe pé. èrò ló máa ń ròyìn ọkà tó gbó wàá enjoy mi jù báyìí lọ ok. o ṣe òun ọkọ ẹ náà kọ́ mbẹ́ bá mi kí o. ṣé ẹ ṣáàjàṣà má bọkọ ẹja o máa ṣe sùúrù pẹ̀lú ẹ nǹkan tó bá ti sọ pé òun fẹ́ òun ni kò má bàa fẹ́ o. and be prayerful nǹkan tó dáa ó ń fàdúrà ẹ̀ tó kù díẹ̀ káàtó àdúrà náà ni. ìgbà ló máa ń yọjú sí wa báyìí. okay ọkọ mi take care love you ṣẹ́kọ̀. Omse, who are you talking to? Kí ló pọ̀ ẹ́? Eke is my husband. Aishi! Beautiful mommy. Kí ló tún dé wo la rí gbọ́? mo sì uh-uh. sọ̀rọ̀ jàre kó máa ṣe miẹ́miẹ́miẹ́ kí ló dé. Eggy, you I'm the last born. Okay, Mom, so I'm thinking of something. No. It's about my sister. Sọ̀rọ̀ náà kí ló dé? Òde o, wọ́n ti mọ miẹ́miẹ́miẹ́ ni ẹ. Mom, see, I'm thinking of moving in with my sister. uh Which of your sister ó jàre ọkọ mi? Ọmọ Táyọ̀, of course. Same Mọ́táyọ̀. Mọ́táyọ̀ na house na. o máa ń wíṣ ara yín lọ́ọ̀kì gan. mo fẹ́ lọ gbé nílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ pé òun àtọkọ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbé. mo mi doesn't matter they have enough rooms ṣùgbọ́n kò máa fún mi ní room kan ni and i'm fine. bẹ́ẹ̀ sọ. it is never allowed i would never allow it kò síbi tó ti ń ṣerú ẹ̀ wọ́n lọ máa disturb àwọn ẹni ẹlẹ́ni láì jẹ̀bẹ̀ ra wọn. i promise am. láíláí kò sáyè. láíláí call her wẹ̀ wẹ̀. ọmọ ẹ fún mú mi listen and listen good you are not going anywhere níbo ló ti ṣe rẹ ah, ah you better take your books and read kó tó máa gallivant up and down. mo mú mi yan. ọkàwé ẹ i will go i will call am. so Femi, kí ni plan ẹ báyìí. Um, mi ò really ní much plan for now ju pé mo fẹ́ wà lọ́dọ̀ yín for the meantime. that's good as a matter of fact ìyàwó mi gan lè wait láti rí ẹ nítorí pé mo máa ń sọ̀rọ̀ ẹ létí ẹ dáadáa. èmi náà ní lè wait láti meet ìyàwó yín because pé tẹ̀sí ìròyìn wọn fún mi pé ìyàwó yín ṣe gba ìyàwó yín ṣàwò àti pàápàá kí n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá mi ṣètọ́jú bọ̀dá mi because ó ti hàn ní gbogbo ojú yín àtàrà yín pé ọwọ́ tọ́jú wà lára yín. <laughs> come on ṣé òun náà ló ń tọ́jú mi báyẹn ṣá ọlọ́run mà ló ń tọ́jú gbogbo wa but for real ló ń tọ́jú mi lóòótọ́. definitely. <laughs> ṣé wàá mọ nǹkan tó fọ́ nífẹ̀ẹ́ mi tó bá rí ọmọ tó máa like mi. ayé mọ̀ pé láti kékeré nǹkan tẹ́ bá ti like náà ni máa like so definitely mo máa like ìyàwó yín. yẹ́ẹ̀yẹ́ẹ̀yẹ́ ó tọ́ ló sọ but reason tí mo tẹ̀ ṣe sọ máa like òun ni pé ọmọ jẹ́jẹ́ ni. bọ̀dá mi advert tẹ̀ ṣe ti pọ̀ tó ẹ jẹ́ kí n fojú mi rí wọn náà kí n tó wá mọ̀ ọmọ jẹ́jẹ́ àbọ̀ jẹ́jẹ́ kọ́. <laughs> so darling báwo ni trip ẹ. ah trip mi dùn gan in fact ọ̀rẹ́ mi ó tẹ́ mi sáyé gidi ni. for real. bẹ́ẹ̀ <laughs> jọ̀ọ́ má sọ fún mi pé torí ayé tẹjọ fẹ́ tẹra yín sí ló ṣe ní kó gbéra kó travel kó máa bọ̀ lọ́dọ̀ òun. ó kàn sọ pé òun mísì mi ni ló ṣe ní kí n wá bóun lo two days. ṣé kò ṣáà ṣe pé mo jáde lọ síbi kankan ṣé kò lọ fi ẹran ọkùnrin o. sọmọ pé mi kì í fi ìyàwó mi báyọ̀ ṣe. ààrẹ ti gbóná jù. <laughs> ó ná ọmọ náà. ẹni lè gbà tó sì lé ọmọ pé mo sọ fún lórí fún pé àbúrò mi ti wà lára fẹ́ mi òun ti ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu pé òun ṣáà gbọ́dọ̀ rí ẹ dandan tó bá ti ń dé sínú ilé ìwà mo gbọ́dọ̀ jẹ́ kóun kọ́kọ́ rí ẹ. in fact ebi n wo le wait láti rí wọn. let me call him. fẹ́mi fẹ́mú. ẹ bọ̀dá mi. ìyàwó mi ti dé o. <laughs> oh mo few minutes. wo tó bá rí o máa like ẹ because all the time òun ló máa kọ́kọ́ disturb mi ju pé mo gbọ́dọ̀ fẹ́ yá o gbogbo ìgbà ló máa disturb me yes. ẹ wẹ́ẹ́ má bínú jàre when i say reply chat girl ìwálẹ̀ pọ̀ tiẹ̀ pọ̀ ló máa ń pè. ẹ̀ẹ́ o <laughs> ti fẹ́ kú. ọ̀rẹ́ ìlú yàtọ̀ tó jẹ́ tiẹ̀ pọ̀ ni wàhálẹ̀ ṣe pọ̀. àbúyá ah, torí ẹ̀ náà. <laughs> meet ìyàwó mi ìyàwó mi this is my blood brother Femi Femi my wife. Uh, uh, uh, uh, you, you are beautiful. Thank you. Um, but that me, ìyàwó yín fine gan. Really? Ẹni tí ẹ kẹfẹ́ náà lẹ fẹ́. Ah, good to hear that. oh yes. So my fún mi pé tó bá rí inú madam. Mm-hmm. can you see that? <laughs> hope you're good darling. i'm okay. ẹ̀yà wà lọ ṣáwọ̀ náà kò change aṣọ kò dẹ̀ bá aṣọ ń jẹ ká okay. ah Abi ọmọ táyọ̀ kan ni mo rí ni ah, ọmọ táyọ̀ náà ni lọ́mọ tó jẹ́ pé mo ti ń kiri látọjọ́ ẹ̀ mi ò blessing girl ọmọ tó jẹ́ pé àlùbáríkà ara ẹ̀ òun kò mọ́ lẹ́gbọ́n mi wá mú wálé kò tún wá ṣe pọ́ mú wálé nìkan wọ́n náà wọ́n fẹ́ fẹ́ ah, tó bá tẹ̀ jẹ́ pé èèyàn tẹ̀ fẹ́ fẹ́ yàn èmi ló yẹ kí n fẹ́ kò ń ṣe ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ti ṣoríire tiwọn èmi ló yẹ kí n tap blessing ọmọ ìkémi náà fi ṣoríire àti pàápàá ah, báwo ló ṣe fẹ́ work ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ah kò lè work wọn ò lè fẹ́ra wọn rárá mo ti mọ nǹkan tí màá ṣe màá make sure kí mo fún ọmọ ẹ ní body eating gidi gan màá frustrate life ẹ̀ débi pé kò ní ní choice ó máa pààkì ẹrù ẹ̀ jáde kúrò ní bọ̀dá mi ni màá dẹ̀ padà lọ bẹ̀ lẹ́yìn á lè fẹ́ mi mo gbọ́dọ̀ smart about it bí ṣe máa ṣe nìyẹn. Femi jọ ń torí Ọlọ́run bomi láṣìírí má jẹ́ kẹ́gbẹ́ ọmọ pé mi pẹ̀lú ẹ̀ ti jọ wà rí. wojú mi dáadáa sórí nǹkan tó dá mi lójú ni pé o ò lè fẹ́ ẹ̀gbọ́n mi kò lè work so let her sink into your skull ṣùgbọ́n kò lè work. Fẹ́mi jọ ń torí Ọlọ́run mò ń bẹ̀ ní ṣàánú mi jọ bomi láṣìírí má tún mi síta. see you are just wasting your time advice ti ma fún ẹ ni pé ẹrù ẹ kò bẹ̀ sínú ọmọ páàkì ẹlẹ because you are leaving this house as soon as possible. Ah. báwo ló ṣe fi ìpele wọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi o O ah, ah. ọ̀tí. Hello, mommy. Oh, Àwọn mọ́mí me wà òkè. Àwọn kankan ló ń ṣẹlẹ̀ sí mi nílé ọkọ mi. Kò dẹ̀ yé mi mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe sí. Ó ti sú mi. Bẹ́ẹ̀ni. Òkè. Ẹ máa jí lọ́dọ̀ yín okay. Mama. Ah, the man kadoz. Eh. Mami, kí ló ṣẹlẹ̀? Báwo ni ṣe? wà mami. Báwo ló ṣe? Báwo ló ṣe lọ? Àdúpẹ́ fọlọ́run. Ó oh, ga one and only kadoso. Kí ló ń pọ́ǹpìn? Mami, ẹ̀rù ẹ̀rù rẹ o. Ọmọ wo? Ẹ̀rù ọmọ. Mo dìlíbà lọ́wọ́ kan. Àwọn ọmọ tẹ́ni kì í mú wa ni mo mú wá yẹn o. Lọ́wọ́ kan mo dìlíbà ẹ̀ straight ni o. Iṣẹ́ tèmi ní kí wọ́n ṣe lélẹ̀ ah ah mami I'm not. tẹ kí mọ́mí dada kí ló ṣe. ẹ wọ ọmọ. no jọ <laughs> you're joking <laughs> you're just joking like what don't ń sọ me? Come here, kan lélẹ̀ mami I'm not saying what wò I'm not too angry. Don't ń gbòòrò ń sin rẹ o. Ah, ah. Caruso mo sọ fún ẹ pé business ò lọ bí ó ṣe ń lọ kò sọ́jà àwọn customers ò gborí wọlé torí kò sáwọn ọmọ nulẹ̀ wọ́n ní kó bá mi wá àwọn ọmọ tó ṣan àwọn ọmọ tó láǹkì ó ló ń mú ilé ìwá fún mi. àwọn ilé àwọn ọlọ́pẹ́ lọ́mọ àwáwá wà jẹ́ tán rèé o àwọn ọmọ tó máa ń jáde létí omi lọ́dún kan lélẹ̀ ẹja àbùbù tán ló ń pè wọ́n bó ṣe wọ́n sì ń ṣòrooro o mami ó kéré sójú ni o ó gbéra sí lẹ́fù wá láì <laughs> mọ pé mi ní fún yín ló fò ọlọ́run. màmá ẹ má fojú bí mo ṣe wà wò mí o àtẹ̀mí àtàwọn ẹgbẹ́ mi kò sẹ́rù náà tá a lè gbé. yípo jẹ́ ìwẹ̀. ọmọ rẹ màmá ọlọ́run ọmọ ẹ wà bẹ́ẹ̀ bọ̀ ọlọ́run. Cardoso mami ó rẹ̀ ó wà òkè ìfà torí ẹ ti dàrú. ó tiẹ̀ wá mọṣẹ́ mọ́ pàápàá ẹ́ sọ́mọ lélẹ̀ ṣọ́ra ọmọ mò ń sọ pé mo fẹ́ àwọn ọmọ tó ní selling point àwọn ọmọ tó kún síwájú tó kún sẹ́yìn tó wà òkè gidi gan tó ní skin àwọn ọmọ tó wà fanimọ́rọ̀s tó lè kó customers wọlé òun fẹ́mi lọ́mọ ọmọ twelve years old ọmọ thirteen years old ọmọ pínísì yìí. bó ṣe wà wọ́n pọ̀ gan wá tóbi etí tí bá ní kó lọ ṣáwọn tiẹ̀ tó kù wá wọn náà sọ̀rọ̀ fúnra ẹ̀ náà. sis mi ò ṣe ọmọ kékeré i'm sixteen years. ah mo kú o ló bá tán. ah ah ah ah, ah, ah. darling ah what's the meaning of this now. Eh? má sọ fún mi pé o ti dìde látàárọ̀ what is going on ẹ́ tó ṣe ń ṣe yìí ó ń dẹ́rù bà mí o èmi lẹ́ni kejì ẹ mo ti sọ fún ẹ pé tẹ́ni tí n bá ti ń ṣe èmi náà lẹ́ni tó lè bá sọ̀rọ̀ because lálẹ́ àná náà o ò sùn mọ́jú ẹ̀mẹ́wàá ló ń jí tó kan ṣe mm, mm. kí ló ṣe náà. kò sí kankan ó kọ̀ rẹ̀ mi ni. ọmọ Táyọ̀ ó kọ̀ rẹ̀ wò gbàtà ti jí gbàtà ti jí mo ti jáde mo tún ti padà dé o tún sì wà lórí bẹ́ẹ̀ dọ́dẹ́ ń sọ pé kọ̀ sọ nǹkan tó ń ṣe ẹ fún mi náà bébì mi please. Eh? arúmọ mi ló ń sọ mi mo ti miss wọn gan. ah ọmọ Táyọ̀ ó dẹ̀ dẹ́rù bà mí kí ló ṣe tó ń ṣe bí ọmọ ìkéré báyìí. torí pé miss mọ́ mi ló ṣe ń ṣe bẹ́yẹn látàlẹ́ àná come on yín ò kí ń ṣe problem now okay wàhálà yọjú sí mọ́ mi first thing tomorrow morning okay èmi máa tó fún ẹ ní cash tó máa mú dání fún wọn. Hmm? ṣé inú ẹ ti dùn are you happy now. <laughs> thank you so much. are you happy now. yes sir. ó oh, did at least kó tiẹ̀ wá lọ ṣóúnjẹ phone, mi hmm? baby. ṣùgbọ́n baby mi. yes sir. yàrá mi. mo gbọ́ kí ló ló ṣẹlẹ̀ yẹn. Hmm, mọ́mi wàhálà wà ex boyfriend mi koni. ni mo wá realize pé àbúrò àlàdé ni àtìgbà tó dẹ̀ ti dénú lẹ́yìn ẹ̀ ló threaten mi mi ì mọ nǹkan mo fẹ́ ṣe kí ló sọ yẹn náà mọ́tayọ̀. a ní ex-boyfriend mi ó wá jẹ́ àbúrò aládé àbúrò ọkọ mi. ex-boyfriend ti tè wọ ex-boyfriend tiẹ̀ ah, ṣé o ní boyfriend ò mọ àwọn aráalé ẹ ni. ẹ mọ mi ṣe mu boyfriend mi lásán ni. boyfriend lásán ni ṣé o ti rí báyìí gbogbo tí máa ń kìlọ̀ fún ẹ pé mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ wàhálà ṣó ti ní sìn ṣòtírí ẹ wàhálà lélẹ́yìí náà àbí what kind of trouble is this? kí la máa wá ṣe báyìí wọ́lọ́ anyway I have to be factual with you you have to take the bull by the horn it might be painful but you have to take the bull by the horn I think the best thing for you to do now is to go and explain to Alade lọ ṣàlàyé fún before it's too late it's your past, and I believe that um, the two of you, Emma, move on from there. And I also believe that whatever will be, will be. If you, you guys are destined together, kò sí nǹkan tó lè yẹ. Ah, mommy. Okay, mo ti gbọ́, máa ṣe. Bóyá mo pé kò lè easy. You have to do it. Ẹ̀gbọ́n mi ẹ̀ down ẹ̀ ṣáà wọn kí mi ò láìkí ọ̀nà ìfẹ́ sọ̀rọ̀ fún mi kó máa keep me waiting now. Má kánjú ìṣẹ́jú díẹ̀ ló kù mo máa sọ fún ẹ ṣé bó ti jáde. ẹ kú o. ah darling. how are you. i'm fine. èmi á kí n káàbọ̀ bẹ́ẹ̀ ni tẹ̀ràn tí kì í mi kú lé. ẹ kú lé. ẹ káàbọ̀. ẹ kàn tààrà. àdúgbò fọlọ́. báwo lọ́dọ̀ mọ́ mi tó lọ. aláfíà ni jàre hmm. darling ló lọ́rọ̀ tí fẹ́ bẹ̀ sọ ó dẹ̀ wà very important a ní láti sọ nísinsìnyí. Hmm. Um, olórí ṣe rọrọ tí yín o máa ń dà ti dúró because ó ní ọ̀rọ̀ kan tí bọ̀dá mi fẹ́ sọ kẹ́ dé tó ti sọ fún mi tèmi bá ti wọlé lọ kẹ́yìn àtọkọ yín wá sọ̀rọ̀ yìí. okay. Fẹ́mi. yes boss. ṣọmọ nǹkan tó fọ́ọ̀nì ni pé àsìkò ti tó gangan tó yẹ kí n sọ̀rọ̀ tí wọ́n gangan ń béèrè tó yẹ kí n sọ́ba. Mm-hmm. yes. Fẹ́mi jọ ń turu Ọlọ́run bomi láṣìírí má jẹ́ kẹ́gbẹ́ mọ̀ pé mi pẹ̀lú ẹ̀ wojú mi dáadáa sórí nǹkan tó dá mi lójú ni pé o ò lè fẹ́ ìgbọ́n mi kò lè work so let that sink into your skull ṣùgbọ́n kò lè work. Fẹ́mi jọ ń tọrọ lọ mò ń bẹ̀ ní ṣàánú mi. jọ gbọ́n mi wá ṣeré má tún mi síta. see you are just wasting your time advice ti máa fún ẹ ni pé ẹrù ẹ kò bẹ̀rẹ̀ sínú máa pààkì ẹlẹ̀ because you are leaving this house as soon as possible. Ah. báwo ló ṣe fi ìpele wọ̀sẹ̀ gbọ́n mi ọmọ ìyá mi ò fẹ́ fi ah ah ah. ah. ó wọ̀ ti. Darling. Darling. ma bínú sí I'm so sorry. Ìyàwó mi, dìde ńlẹ̀ ń tẹ. Dìde jókòó ìyàwó mi because you walk all the pé o ṣẹ̀ mi. O Yes. Um, ẹ̀gbọ́n mi, but èmi náà ṣẹ̀ now, you know, me ti dùn pé ẹ̀yin náà gbọ́ nǹkan tí mò ń bá sọ lọ́jọ́ ni mò ń sọ fún pé báwo ló ti máa fẹ́ mi tẹ́lẹ̀ tó tún máa nu fẹ́fẹ́ ẹ̀gbọ́n mọ́mọ́ ìyá kan náà ibo ló ti ń ṣe irú ẹ̀ nǹkan tí mo bá drag nínú rẹ̀ dùn pé ẹ̀yin náà gbọ́ lọ́jọ́ yẹn. <sighs> olùwàfẹ́mi àwọn yorùbá wọn ní tí ọ̀rọ̀ bá tọrọ a kì í fìtàn balẹ̀ hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó dàbí pé àsìkò ti tó tí mo ń láti sọ àwọn nǹkan tí o mọ̀ fún ẹ hmm. olùwàfẹ́mi you are not my blood brother. Eh? at all. Darling, má sọ bẹ́ẹ̀ yẹn. Come on. Wọ́n ṣàfàrẹ̀ balẹ̀ ibi tí mo ṣe ń lọ jìnnà gan Okay. Ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni mọ́mí ẹ wá ṣe cook ní ilé mọ́mísí mi ní Festac. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ yìí ìtàn ni, èmi lè ṣèkéré ń gbà yẹn lóòótọ́ ṣùgbọ́n tọmọdé ò bàbá tán á bá rọ̀bà nítorí pé mọ̀mísí mi explain everything fún mi kí wọ́n tó ṣaláìsí cook ni mọ́mí ẹ wá ṣe lóòótọ́ lọ́dọ̀ mọ̀mísí mi tí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó di pé one man kan igun ni bàbá frayo òun ló fún mọ́mí ẹ lóyún tó sá lọ ìrònú yìí pọ̀ fún mọ́mí ẹ nígbà yẹn náà bí mọ̀mísí mi ṣe sọ fún mi débi pé nígbà tí wọ́n máa bí ẹ gan ọlọ́run ló yọ wọn orí àìsàn yìí ni wọ́n wà lẹ́yìn tí wọ́n bí ẹ tán kò pẹ́ ni wọ́n fi fàyè sílẹ̀ ṣùgbọ́n nítorí pé mọ́mí ẹ jẹ́ èèyàn dáadáa tí mọ́mísí mi dẹ̀ ti mú wọn bí fámìlì ni mọ́mísí mi ṣe tọ́ ẹ dàgbà tí àwa méjèèjì fi jọ dàgbà tí wọ́n fi ń rí mi ní rí ẹ̀gbọ́n ẹ̀ meanwhile èmi kì í ṣe ẹ̀jẹ̀ rárá yes ọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ tó jẹ́ pé kò yẹ kí n sọ fún ẹ rárá kò tiẹ̀ ń ṣe ọ̀rọ̀ tó yẹ kó o gbọ́ rárá especially ní age tó wà but look at this person tó ń wo tó wà lẹ́gbẹ̀ẹ́ mi she is my life I love her so much and I cannot leave her for anybody mi lè filẹ̀ fún èèyàn kankan nítorí pé mo nífẹ̀ẹ́ gan yes I am very very sorry pé mo sọ gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ especially ní age tó wà ń sìn ṣùgbọ́n nígbà míì tọrọ bá ti tọrọ àti sọ èèyàn máa ń sọ náà ni. and to you mistake tí ẹ̀yin obìnrin máa ń ṣe ni pé ẹ̀yin fúnra ara yín ẹ̀ kì í discover ara yín àwọn olóyìnbó ní if you can discover yourself you be yourself tó bá lè ṣàwárí ara ẹ̀ wàá tètè jẹ́yàn yes because poverty tí wọ́n rọ̀bọ̀ ń dẹ̀ láàmú yẹn tí wọ́n pé òun try láti wo kiri ló ṣe ń ṣiṣẹ́ aṣẹ́wó àbọ̀lóṣó tó ń ṣe yẹn torí pé o mọ́rú ọmọ tí wọ́n gangan jẹ́ ni. ìràwọ̀ tó ní ká ló mọ́rú ọmọ tó jẹ́ ni o kì í ṣe ọmọ tó yẹ kó máa ṣe iṣẹ́ aṣẹ́wó àbí ọlọ́ṣọ́. because kémi tó pàdé ẹni mo ti gba message nípa pé mo máa pàdé ọmọ kan ọmọ ológo ni tó ṣe wàyẹ ọmọ ológo yes nítorí from the first day tí mo ti rí ẹ ni blessing títí di ọjọ́ ìdí nìyẹn tí mo ṣe gbà ẹ́ pẹ̀lú gbogbo bùkátà ẹ̀ mo gbà ẹ́ pẹ̀lú gbogbo àgbélébù ẹ̀ mo gbà ẹ́ pẹ̀lú gbogbo pass nítorí pé ṣé ká má tọra wa ọlọ́run nìkan ṣe lọ́ba tó mọ́ so mo tún wá ń tún sọ fún ẹ̀ sìn pé mi ò lè fi ẹ́ lẹ̀ I love you. I love you too. Darling. Yes. Fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Fún fífẹ́ tó fẹ́ mi pẹ̀lú àdúró tí ẹ̀ bá yé mi. Ó ṣe mo dúpẹ́ ṣùgbọ́n mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ nǹkan tí mo kàn mọ̀ ni pé ìwọ láńgẹ́lì mi. <laughs> ọmọ Táyọ̀ ó ti bu ayọ̀ wá ọ̀rọ̀ tiẹ̀ náà dẹ̀ ti Táyọ̀ ṣe mọ̀ pé wọn náà láńgẹ́lì mi ìnífẹ̀ẹ́ sílẹ̀ ok àbúrò mi máa normally ó ó máa rí bákan bákan lára but tí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ i'm very very sorry pé mo sọ̀rọ̀ yìí fún yín nǹkan tó kọ̀ normal kì í sọ fún because ó ti dàgbà fine tí ọ̀rọ̀ yóò bá ṣẹlẹ̀ náà mo ṣe máa padà sọ fún yín. please i'm deeply sorry you still remain my brother okay. please hmm? sórí ìtàkùn tó sọ bá òun náà ló ṣì ṣẹlẹ̀ gẹ́dẹ́ èmi àti ẹ̀jẹ̀ yín náà ṣe ni hmm? but má rí wípé ìyàwó mi tí mo fẹ́ torí pé nǹkan kan ti pa yín pọ̀.